tó bá jẹ́wọ́ ni ṣó máa gbọ́ tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́wọ́ ni ṣó máa gbà tó bá jẹ́wọ́ ni ẹ sọ láyé yìí o ẹ jẹ́ á jẹ́jẹ́ o tó bá jẹ́wọ́ ni ṣó máa gbọ́ tó bá jẹ́wọ́ ni ẹ sọ láyé yìí o ẹ jẹ́ á jẹ́jẹ́ o bá jẹ́wọ́ ni ṣó máa gbọ́ tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́wọ́ ni ṣó tó bá jẹ́wọ́ ni ẹ̀sọ́ láyé yìí o ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́ o. same time kí wọ́n máa get their personal now gbọ́dọ̀ pariwo ní kó ti wà yóò ti mú àwọn ọkọ̀ báyìí. o understand mi ó dé ah. no no no no that's too much i mean over what ọkọ ọkọ ẹ fún obìnrin mi lóyún. lórí tó don't get the personal. wọ́n so bad now. ó lè ṣẹlẹ̀ ní life it's believable. whoa whoa iṣẹ́ wọn máa ń ṣe ọ̀fun ìmọ̀ I'm sorry it's at the dining hall. wọ́n wo fíìmù ní ẹ̀dẹ̀ lásán náà àwọn òkọ́dọ̀ I'm sure you were born How do you feel about the meal? Mm. It's true. Mm-hmm. Thank you. Mama. No, no, no. She went too far. Ah, ah. lórí What's ah, it? ẹ̀ fún ọmọ ọ̀dọ̀ lóyún. The next thing pé kó wà pọ̀pọ̀ No, no, no, no, no. Wọ́n á ran owó sọ àwọn ọmọ ìdí aláìní bàbá. Nǹkan gbọ́dọ̀ pọ̀ sí nǹkan kan. Àbí ah, ẹ̀ ti jù torí ti pọ̀jù ti pọ̀jù ti pọ̀jù ti pọ̀jù kò ní mímí. mo wish kan bẹ̀rù kéèsì wá sọ́dọ̀ mi mo máa sin délé ẹjọ́ mo máa tẹ̀lé débi pé mo máa make sure pé adájọ́ dá ẹjọ́ tó tọ́ fún un. tí ń kù mí. ọ̀rọ̀ ọ̀kẹ́ ẹ̀ máa jọ ọ̀sẹ̀. sweetheart tẹ mo tí ẹ díẹ̀. mo wà kẹ́ ẹ mi sì mo láti ọ́fíìsì very very important láti ṣe ìjọ. ta ló pè ẹ́ sí. ó àwọn client mi. oh dúpẹ́ because bí mo ṣe wù ẹ̀gbẹ́ sí let me see let me confirm yes who is Dúpẹ́. I'm lára àwọn client mi náà ní Dúpẹ́ pé ṣọ. client ẹ then wait until let me show you. this same Dúpẹ́ sent you a message yesterday tell me who is Dúpẹ́. pamọ́ fún phone. Can I have my phone? jẹ́ dúpẹ́? Somebody sent you a message telling you she loves you. Ọ̀rọ̀ sọ wá jí pé ẹ̀ láàárọ̀ ìmú fún ẹni tí o ò lè gba tí lọ́wọ́ mi kò because you want to go and meet some stupid girl outside. Oh lọ anywhere láàárọ̀ You think you can cheat on me? Now tell me. Ìjọ́ wo ni ó di pé kí n máa explain gba àwọn nǹkan tó bá send sí mi fún ẹ? Nǹkan tó bá send sí ẹ bíi wọ́n pè ẹ́ pé kó wá ṣiṣẹ́ àbí wọ́n pè ẹ́ fún business meeting àbí pé kó wá gbowó of course that is unquestionable but pé obìnrin send I love you sí ẹ. I think you are answerable to me when it comes to that because the only person Tony writes right sorun sọ orúkọ is me your wife. Now mo was to yẹn látàlí àná because I saw it last night I couldn't sleep. Mo gbé e mo wa pepe unje fún You couldn't take my food, you couldn't eat my food because that stupid woman called you this morning again. Okay, Tara, no problem. Um, Mama, do you want to Yes, sir. I don't have your time, please. All I know is that you're not going out. Lakers. Tó bá fún pé ìfẹ́ ká sọ̀rọ̀ pa. kò mọ́ ọ̀nà ẹ rọra. ṣé bọ́ọ̀lù ìlú kò lẹ́yìn. ẹ ṣe jẹ́jẹ́ nítorí ilé ayé gbẹ̀gẹ́. mo dá oníranú ẹ rọra. ilé ayé ikò tó nǹkan kan ẹ ṣe jẹ́jẹ́. ẹ ló sà. ẹ kí ló ló ṣẹlẹ̀ ẹ má yẹn tó ti gbéyàwó yín wá o má pupa yẹn. ẹ ẹ mò ń gbọ́ ẹ. ẹ wọ́n ti jọ wọlé ń sìn. wọ́n tún ti dé pẹ̀lú ọ̀rọ̀ pupa yẹn àbí. ọmọ kan tó máa ṣẹlẹ̀ ń sìn mo wà ń bí iṣẹ́ nìkan mo ń lọ ní ìsìn lọ́la ìlọ change aṣọ yìí máa bá yẹn máa bá yẹn jọ́ṣọ yẹn ní ìsìn ìsìn ìsìn ìtẹ́yìn náà wà bí máa wọ̀. kí a máa bọ̀ fún fún mi o. ìwọ ló ń múnú mi ṣé orí wá tí mo wà yìí wà kí lè ti lè lé ní ohun tó rè jẹ. àádọ́rùn ní ìdúrà àádọ́rùn-ún gbọ̀ngàn. ẹ ṣe gan ni Sandra so bọ́n ti sọ gan náà mo ti bá yín Sandra ìwọ ìmọ̀dára ó fèmí lẹ̀ sílé wàá bọ́ lórí burúkú kan bíi wàá gbà èmi àti wọ́n dìgbà táwa wọlé lọ ṣàjọ ọjọ́ òkú máa wò ó. bàdáyẹ lò ṣùgbọ́n ìṣe máa kidnap yọ owó ẹ̀ ó ní. ẹ ti ẹ ní máì rẹ níwò pé nìkan ló ń jìyà lórí ẹ ìwọ kàn gbéyàwó tèmi ọkàn tó wá sóde ọ̀rọ̀ kó o ti rí fàárẹ. Ah, kí ló ń bá mi sọ màá màá play fún ẹ lẹ́nu wàá mọ̀ pé tó bá rí fíìmù ó yàtọ̀ sí sinimá fíìmù lélẹ́yìn màá play game fún ẹ tó jẹ́ pé wàá regret go wáyé for today èmi ló ń bá ẹ sọ gbà bẹ́ẹ̀. Ah! Ah! 狐狸。 má wọ̀rọ̀ tí bá ti rẹ́mi dùn àdé bàg sí. Mr. Lam, move. I said move. Move. Move. I said move. Move. My friend, move. Move. No. Ṣùgbọ́n ìfiyín sílẹ̀ sílẹ̀ wọ́n ń gbé mi ní. Òtún wá lórí láyà tún ṣọ̀pọ̀ ìlẹ́ṣẹ̀. Shut up your mouth! Now listen. Mi ò sọ pé tó kò jókòó mi. Kí n má ṣe nǹkan tó tọ́. Nítorí wípé ìka tó bá ṣe àgbẹ̀ sọ̀rọ̀. Will you shut up? Officer, take a minute. dájúdájú báyọ̀ ti mú ìtàn ọkọ̀ mi kì í tún lè jẹ́. Madam. É o kú lé wọn. É báwo. dára ni wa. ṣé wàá òkè. ẹ wo ọmọ táyà láti wàá òkè. báwo ni O ẹ ah, É. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọ̀gá ẹ̀ gan. ẹ ọdún wọn níṣẹ́ pẹ̀lú àwọn ọ̀gá wọn ní ọ́fíìsì wọn wá ní kéwì wọn lọ sílẹ̀ fún àwọn àgbẹ̀ àìsí wọn. ok ẹ wà. àwọn tó àpàṣẹ péré. jókòó. mo ní kó jókòó kí ló ń ṣe ẹ́. ṣé o o ti jẹun ní táìmì. Eh. ah no no no that's not how it works. eléyìí lè mi jẹun tẹ́lẹ̀ and since tó ti ah, Ọ̀dọ́, ah. ẹ jẹ́ kí n ti múra mi. Ibi tí máa pẹ́ gan o. Ah, ah, pẹ̀lẹ́pẹ̀lẹ́. Wáwo, ọ̀gá. <laughs> Sori, torí mo kí máa ń sinle ni, gbogbo àdá máa tó bá ti dé láti ibi iṣẹ́. Máa ń ṣèyàn dáadáa. Béèrè lọ́wọ́ àwọn tó ṣiṣẹ́ tó ti bí mo ṣe máa ń tọ́jú wọn lélẹ̀. Ṣé ojú òkùnkùn jẹun kó enjoy ara ẹ̀ ṣe? Ilé yìí ò pọ̀ jù o ní sọwọ́. ẹ má jẹ sọwọ́ ẹ má sọ wá tèmi mi nípa mi. jẹ́mbẹ̀bù jẹ́kẹ̀bẹ̀bù. ẹ ẹ ẹ ẹ mọ mi náà yóò sọ. kí ló ń ṣe jẹ́mbẹ̀bù jẹ́kẹ̀bẹ̀bù inú à ń bẹ̀. pẹ̀lẹ́ máa ń sìn. ọlọ́run ìpẹ́ dàgún yàn. pẹ̀lẹ́. ṣe rí lẹ́nu. ọ̀tá yẹ́rìyẹ́rì. pẹ̀lẹ́. pẹ̀lẹ́. láwọn ọ̀rọ̀ kan tí mo máa tí mo ti fẹ́ bá ẹ sọ ṣùgbọ́n àyọ̀kẹ́ máa ń wà àwọn oníṣẹ́ náà dẹ̀ ṣe àyè wà fún wa láti sọ. èló ni ọkọ mi máa ń sọ mi ṣùgbọ́n ṣé owó yẹn ọ̀kábùkátà akọ̀ọ́rùn mọ́nù owó ká akọ̀ọ́rùn mọ́nù. owó èkó ní ìdílé ọ̀ pélé. madam. sórí owó tí ọkọ mi sọ fún ẹ. bẹ́ẹ̀ni. mo rẹ́dí láti bẹ̀ multiply but on one condition tó bá lè ṣiṣẹ́ sí mi fẹ́ gbé fún mi. lẹ́yìn kan sọ pé kí n pa èèyàn tẹ́ ẹ bá ti ní kẹ́ pa kò síṣẹ́ tẹ́ rán mi tí mi ò ní jẹ́. Ah, ṣùgbọ́n ètò ń jẹ́ dúpẹ́. Ah, ah, mi ò mẹ́ni tó ń jẹ́ dúpẹ́. o ò mẹ́ni tó ń jẹ́ dúpẹ́. wá nípa ọ̀gá tí mo bá ti mọ ẹni tó ń jẹ́ dúpẹ́ a jẹ́ wípé iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ àtọwọ́ tí mo ní lọ́kàn pé mo máa san ibi iṣẹ́ yìí really possible in me. I'll look for someone else. You should be my passion to be a... No, hang on. I'm going to quit. Now straight to business. Musaif, mo fẹ́ kí o máa bá mi mójútó gbogbo nǹkan tó kọ́ mi bá ń ṣe kó máa fún mi ní information gbogbo tẹ bá rìn sí lọ́sàn-án ni ìyálẹ̀ ẹ̀rọ gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pátápátá mo fẹ́ kó máa fún mi ọ̀pọ̀ kìí ṣe pẹ̀lú ẹni lásán ṣẹ́rí fóònù yẹn ó ti di tiẹ̀ láti ṣẹ́jú ilẹ̀. <laughs> ṣẹ́rí fóònù yẹn ó lè record voice ó lè record video ṣọ́gẹ́ẹ̀tì ó máa ní mo ṣe máa ṣe ah, tí wọ́n ní mọ̀ mo máa kọ́ ẹ bí. àmọ́ so this is now yours Thanks for. Ah, ayé mi ti da fóònù kankan. pẹ̀lẹ́ mo fẹ́ kó ṣiṣẹ́ yìí dáadáa kó má rẹ̀ ẹsẹ̀ ń lẹ̀ kó dẹ̀ má rẹ̀ ẹsẹ̀ tì mí. màmá padà gbogbo bí tẹ ẹ̀rọ mi ṣẹlẹ̀ pátápátá ni màá lè rí tí mo bá jẹ fúnra yín mi máa san kó tó. ṣùgbọ́n iṣẹ́ tí mo ṣe. ní ìdè sí ẹ̀wọ̀n. ẹ ṣe dáadáa kó má bàa ṣe. ẹ ṣe lọ. bọ̀dá oníranú ẹ ṣe jẹ́jẹ́ olójú mò lọ ẹ rọra ẹ ṣe jẹ́jẹ́ nítorí ilé ayé gbẹ̀gẹ́ mo dá oníranú ẹ rọra ilé ayé yìí kò tó nǹkan kan ẹ ṣe jẹ́jẹ́. ẹ tí rí tọ́ba nígbà tó gbá ọ̀gá mi tọ́gá bẹ̀rẹ̀ sí ní kígbe dúpẹ́ ọ̀ má pa mí dúpẹ́ má pa mí dúpẹ́ má pa mí omi ah, ẹ̀wù ọmọ lórí burúkú tí màdàmú dẹ̀ wà nílé á ah, má ga ọ̀ ó ga ọ̀ á ah, màdàmú ìyàtí mo ń gbọ́ ìpalà ìpolò ìpalà ìpolò. ó ní agbára dáadáa kalẹ̀ bó wáyé pé bẹ́ẹ̀ ni bá ń ṣe lóòótọ́ wo arábìnrin ẹ lẹ́ ẹ gbọ́ sẹ́yìn làlẹ́ báyọ̀. ó máa fẹ́ mi ṣàlàyé fún mi sà. ọmọ gan o ò ní ó ṣàlàyé àbẹ́mi tí mo béèrè lọ́sọ̀ọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ fún mi wáyé pánìkì kí ni ń ṣẹlẹ̀. girlfriend ẹ̀ ló ń ṣẹlẹ̀. girlfriend ń bọ̀ ń bọ̀ ń bọ̀ ń bọ̀. ṣé ṣe ti rí báyìí ṣe ti. irọ́ ti ẹ̀rọ. ọ̀kẹ́ tí mo rí láyọ̀ tún sọ lójú mi pé girlfriend ọkọ mi ọkọ mi ló wù. èmi àmì ọ̀ní sùúrù fún mi. ó dáa lónìí náà gbogbo ẹ̀ ó fún mi. ẹ eh, ok mo ti gbọ́ mo ti gbọ́ mo ti ní sùúrù o. ẹyẹ mo wà lónìí gbogbo ẹ̀ ó fún mi. torí mi ò bá àlè lọ́dọ̀ bàbá tó bí àwọn bàbá tó bí àwa. báyọ̀ ìwọ mọ̀ gọ̀ o gbogbo rádàdà tí ò sí ìdílé wa rèé àwa ìyọ́yọ́ ọ̀dọ́ yọ̀ wọ́n ní sàn láàrin ajé nímú ní pẹ́kọ̀rọ̀ gbèsè nímú ní kóbi àfẹ́kọ̀ kí ní bẹ́ẹ̀ àìtẹ́yẹ kálàfọ́ bò ó ọwọ́ àmọ́ ṣe ọmọ àfẹ́yàwó pamọ́ sí kọ̀rọ̀ ọmọ dáadáa rèé bíyàwó rẹ̀ rèé ọmọ dáadáa báyìí kí lọ́lọ́ fẹ́ tí ò fún ọ ọwọ́ ajẹ́ pé ọwọ́ àmọ́ ṣe ọmọ àfẹ́yàwó dá sí kọ̀rọ̀ ọ̀ lè ṣe gbangba ká ìmí ò jẹ́ ni ó sú ẹ́sìkítà lórí tẹ́ḿbù ní fúadà speed à èmi ò wo gbọ́rọ́ bínú tiẹ̀ o á wà wọ gbogbo ẹ̀rí lẹ̀ níṣẹ́ tí gbogbo ó yẹra wọn. ẹ rí làwọn yóò kú tó ní ìfẹ́. yá Dayọ̀. sá àlejò náà ni mo gbà bàbá ọkọ ni. àbí wọn ń ṣe òní bàbá ọkọ rẹ tó torí tiẹ̀ wá tó ìbọn ti kú bí adìẹ fi mu ẹlẹ́dàá ẹni ọbẹ̀ bẹ́ẹ̀ ni ìyá ìyá àtúndé ìyá àtúndé. kí ló dé ẹ máa pariwo èèyàn bíi pé èèyàn dákú kí ló dé. ọ̀dákú náà ni nǹkan sí ọ tó rí ìwé tó ọmọ ń kà kéde ló bẹ̀rẹ̀ tí ìjọ ọmọ nǹkan kan ń gbà ń bá wá yàrá rẹ̀ bí n bá fa gbogbo yàrá rẹ̀ wọ́n fa ya lúgúlúgú báyìí ìwọ yìí. ẹ ẹ lè rà mí fún mi padà. èmi ọ̀dà. yèyé mi kà á. Ah! ẹ bá ayé ìsìn ọ̀gbìn.

mo yẹ táwọn tẹ́lẹ̀ mo pè léyìí tí n fẹ́ eléyìí orin àdégbẹ́gà yìí ọ̀pá ànábì bó ti ga ń bá wé ma báyìí bígbà téèyàn bá wé bígbà téèyàn bá wé bẹ́lí tìmọ́ọ̀dì lèmi máa ka wéra òun ló dúró yìí kò sì sú mi ńgbà mo wá rí i pé bí ètè tó ń ṣe eléyìí ó tó ń tẹ́lẹ̀ dídí mo bá tó ta sílẹ̀ nì òun ló dúró yìí máa ń jẹ òwe yẹn jẹjẹ máa ń jẹ máa máa ń jẹ báyìí máa máa fún ti bí ẹ̀gúsí bẹ́ẹ̀ òun ló dúró yìí gbogbo tó wù mí nínú ayé ní ìdẹnu omi bó ti rà yìí bó ti wèwé yìí wọ́n ti ń mi bọ̀ ṣáínísì mo tó fẹ́ ta sí báyìí wọ́n fẹ́ ṣáínísì wọlé tí ọmọ ṣe wọ́n ti ń sá tàǹpín àhàhà. ẹ ní pẹ́ kú. wọn náà ní kọ́ wá pa mí ìyá ń jẹ ọ́ wọn ní pẹ́ kú òdòwú òsì sọ́rí kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ tí ẹ mo padà lẹ́yìn rẹ o sórí ìwọ́n tiẹ̀ so o ṣe tán láti fẹ́ báyọ̀. bàbá mo nífẹ̀ẹ́ gan máa fẹ́. ọ̀pẹ ọlọ́run sì ti ìyáálé rẹ̀ rè wá ọ̀bùnú bẹ̀rẹ̀. kí lè fẹ́ mi fún bàbá kí lè fẹ́ mi fún mo sọ fún yín kí lè fẹ́ mi fún. mo wá yìí ìgbà mi wá kẹjọ ọmọ yín sùn bí báyìí ṣé tí wọ́n ṣe máa dájọ́ lẹ́yìn yẹn. o oh, ok torí báyìí ti ṣerú ẹ ẹ fẹ́ kó lọ ṣerú ẹ ẹ wẹ̀ mí legal wife lèmi ẹ court wedding lèmi àti ẹ ṣe wọn lè fẹ́yàwó mi lè mi láíláí èmi ò jẹ́ àwọn refraps yìí àwọn bunch of illiterates yìí. àwọn ah, oríṣiríṣi. bẹ́ẹ̀ ni ẹ̀yin ni mo sọ bẹ́ẹ̀ mo gbẹ́rù ni mo fi sọ àtẹ̀yìn àtọkọyìn kẹ́ ẹ papọ̀ kẹ́kọ̀ọ́ two billion ẹ̀ tó mi nìkan mú mo sọ bẹ́ẹ̀ fún yín. ìwọ wọ́n sọ pé kí wọ́n fẹ́ yàwó mi inú tiẹ̀ náà dùn wọ́n náà fẹ́ fẹ́ yàwó mi àbí wọ́n mọ̀ pé wọ́n bí ẹ̀ dà wọ́n bí ẹ̀ tó bẹ́ẹ̀ mo délé tán kò bá mi kó sì máa lọ náà so ṣebí wọ́n fẹ́ ọtí tán ọtí tán wo ìyàwó rẹ rèé ó lóun ṣe ewé làwọn oṣù kí ló ṣe ọ ewé ọkùnrin ni ọ obìnrin máa rẹ mọ gbogbo tó sọ òun bẹ́ẹ̀ ti sẹ wọ yàrá lẹni. bébì bébì ẹ wù bàbá ìjẹ ń tẹ̀lé. bébì là kí màá sọ méèké ìkànnì màá ń ṣe láyé rẹ. ibi tẹ bá bàjẹ́ dé. bàjẹ́ dé apá yóò ní kú. ìyá àtayọ ayé ẹjọ́ lọ lọ rí mọ́lẹ̀ ṣèbá wà rè. ẹ máa lọ ti ẹ bọ́ tẹ̀lé inú mi lò bẹ́ẹ̀. ẹ bá sẹ́wọ̀n jọ ara yín ló wà. kí ni ń ṣe ìwọ <laughs> your goat that take leg to one grand like this is not do anything for the owner ewúrẹ́ rẹ ti ń pẹ̀tẹ́ halẹ̀ báyìí kò tí ń tí ó polówó ẹ̀ tí you are talking nothing anything hey hi obviously it's about the sun it's a dog nonsense. ọlọ́run bàbá ẹjọ́ ṣàánú mi. ṣe wọ́n ti ní kó lọ fẹ́yàwó you can go ahead. Ah, dádì kan sọ tí wọ́n ní dádì kan sọ tí wọ́n ní mi tó bẹ́ẹ̀ mi tó bẹ́ẹ̀. ọtítọ́ mo ti gbọ́ nǹkan but on three conditions. much you call am daddy? ṣé kò sí? kò sí. ṣọ́ ara ẹ ọmọkùnrin o. mo fẹ́ ṣe lọ́kàn láyà. lẹ́yìn lọ́kọ̀láyà òun náà máa sọ̀rọ̀ bí ọkùnrin o òun fẹ́ ṣe lọ́kọ̀láyà. Can ni date ni. third. third ó yìí di twenty third ah and that is ti n bá wà mood lọ́jọ́ yìí. ah ah ah ah. ah tó bá jẹ́wọ́ ni ṣó máa gbọ́ tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́wọ́ ni ṣó máa gbà tó bá jẹ́wọ́ ni èso láyé yìí o ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́ o tó bá jẹ́wọ́ ni ṣó máa gbọ́ tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́wọ́ ni ṣó máa gbọ́ tó bá jẹ́wọ́ ni òkè màá ní kó máa san tó bá ti já ìwọ nìkan ló máa jẹ́ kó dé máa ṣọ́ kó máa ṣẹ̀ wá ṣe ti tèmi fún mi tó máa tẹ́ mi lọ́rùn. jẹ́ kójú ọ̀pá ẹ̀ aṣọ ẹ̀ máa tutù òtútù ó máa mú ṣe fẹ́ kó tutù wọ̀ ẹ ká sàn ó. Hmm, ẹ ká báwo báwo ló ṣe. ọkùnjọ́ mẹ́ta bọ́dá mi ń kọ́. Um, wọ́n wà ní kí wọ́n ṣe ń àwọn jọ ni ó gbọ́ music. wọ́n jọ kitchen. Láàrin, ṣé kí n fi ẹ̀rú sí sẹ́wébí rẹ̀? Bọ̀dá mi. Bọ̀dá mi. Bọ̀dá mi Fine, kí ni ẹ ṣe ń kíchìn? Àwọ̀ ẹ̀mí ń sáré ṣe ìrújú. Ẹ̀ ń sá. Káàpì jẹ ẹsẹ̀. Ẹ̀ ń sáré ṣe wédú kẹfí jẹsẹ̀ mú. Ìyàwó yín kan ṣọ́ọ̀sìk ni. Àwọ̀ wo wo wo wo wo ohun tó ṣòro kékeré kó ilé ẹ̀kọ́ lé ọkọ ẹ̀kọ́ tó yẹ sọ fún mi ìsanwó ọ̀sẹ̀ wá fi jẹun. mo tẹ́ mi ẹ̀rọ ẹ fọwọ́ jọ kọ́lẹ̀jọ ẹ̀wọ̀n kíchìn ìyàwó yín ó ṣe lébẹ̀ yẹn sọ pé ẹ̀kọ́ mi fi ní ilé ọkọ. ṣòro tí wọ́n bá ta nílé ọkọ ó yẹ kó máa help ẹlẹ́kọ̀ọ̀kan nǹkan tí mo ń ṣe ló ń pè ní pé kí ọkọ máa ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ olùrànlọ́wọ́ gbogbo ìgbà kọ́lé àwọn máa dáná fọ́kọ ìgbà míì náà ọkọ àwọ kíchìn á dáná fúnyàwó kò sí nǹkan tó burú ń bẹ̀ kò burú kò burú. ẹ má sọ pé wọn sọ bẹ́ẹ̀ pé fúnyàwó pé kìíní ìyàwó ń ṣeré ń bìbà ẹ̀yìn wà ní kíchìn ẹ̀ ń dáná ewu ah, ah, kí nìyẹn wọn látẹ̀yìn àti ìyàwó yín tiẹ̀ nìyẹn náà. sọ dáadé yìí lọ́rọ̀ mi sẹ́yìn wọ́n sọ pé nǹkan tẹ́jọ sọ tì é pé kì í gbá wa. mọ́mí. yes. Um, kíní tí mo sọ pé dábìlà ọmọ àlè dùn yẹn lè mọ kí n tó wálẹ̀. ìwọ náà mọ̀ pé kò lè sílẹ̀ until three months time oṣù mẹ́ta sí bíbá ìwé màá ṣe. sọ fún láti pé kò sílẹ̀ ìṣẹ̀lẹ̀ tó bá di three months time àti wálẹ̀ ah, ah, ah, owó tí a gbọ́ fún mi ò dúró mo fẹ́ yàrá omi gan mo nílẹ̀ ló kó sí àbúrò kò sílẹ̀. ìyàwó yìí ti di mọ́ mi. ó tún lọ bẹ. màá dúró. sílẹ̀kùn lẹ́yìn lọ. àwọn ìran kírun èyí èjìká ẹsẹ̀. apologies or anything. I think you will excuse her for just a few minutes. Kí ló dé? Awo olówó àná àwọ̀ ẹ̀pà. Kò sí nǹkan tí ìfẹ́ sọ fún mi tí pínlẹ̀ ò lè mọ̀. As a matter of fact, he has been my personal driver for the past six to seven years. And um, èèyàn tí mi bá ń fura sí ló kí n bá rìn. Ẹ̀ tí n bá ń bá rìn making fussy. So um, <laughs> I can tell you that um, Pele is a loyal driver. kò sí wọn tó fẹ́ sọ lójú mi tàbí tó fẹ́ kí Pele bọ́ sí no no worry. Hmm? Are you sure? Oh, trust me baby. Okay. Yeah. Yeah, nǹkan tí mo fẹ́ sọ ni pé fún bíi two or three days mo ti ń feel funny so I had to visit my doctor. wọ́n jẹ́ kí n mọ̀ pé. People see me. Is that it? That's <laughs> my girl. Mm-hmm. you see, you're in cotton also. I'm actually expecting it. Really? Yeah, baby. yeah, um, Shorin got a machine Because um, if I can anybody stress baby mm? But the, the new baby and the old baby. Hmm? so what would you say? Um, uh, change environment. Okay. Change it. My belly me for me. Hmm? Preferably in an estate. Tell me that you need to just all of ṣe get wọn ní privacy because wọn láti ìyàwó lèmi kan fún mi ti pọ̀ jù ah, ìní gbọ̀lá ìjà ọ̀túnlá ìjà kíní kan ní gángan mi wà láì ti pọ̀ jù ṣé òníkan ló máa kọ́kọ́ jẹ ọlọ́pàá ni so ibi tẹ́ni bọ́lá ti ní disturb ẹ̀ ẹ̀ lọ́wọ́ bí ẹ̀ ṣe get so wọn máa ń bẹ̀ àbá lọ́wọ́ lọ́wọ́ o ti wù mí báyìí a sọ̀rọ̀ yìí lágbára lọ́wọ́ lọ́wọ́ o ti wù báyìí àwa rù bẹ́ẹ̀ a tún wá sọ ìlànà àlọ́ wa náà àmì ìdẹ̀ ṣọ́ọ̀pù ọkùnrin wà mí. <laughs> thank you. àwọn um, pélé gbé wa lọ sí naira and celebrate. Mm <laughs> -hmm. your birthday. Have a birthday to you. Have a birthday to you. Have a birthday to you. By you. Have a birthday. Have a birthday. Have a birthday birthday, a birthday, Have a birthday to you. Have a birthday. <laughs> you know, you got me there. I was lips curling each other. Really? <laughs> Long life and prosperity. Thank you. And um, before that. Let's make a toast. Yeah. To long live and prosperity to love and to success. Okay, let me play some music.

Very rí à sọ láyé yìí o ẹ jẹ́ a ṣe jẹ́jẹ́ o tó bá jẹ́wọ́ ni ṣó máa gbọ́ tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́wọ́ ni ṣó máa gbà tó bá jẹ́wọ́ ni ẹ sọ láyé yìí o ẹ jẹ́ a o. lẹ́yìn tí a jẹun tán lọ́jọ́ yẹn. Ah, ah. Ah. What? Bro, tún ṣe mú ṣe adájọ́ lọ́pọ̀lọpọ̀ tó ń ṣe. Torí ọ̀rọ̀ yìí, o ti ń tètè pásọ́nà wọ́n ń pè fíìmù náà ṣe wọ́n ń pa lẹ́kọ̀ọ́ ẹ̀ kátẹ̀wá kọ̀tẹ̀wá ká fún àzún ìgbẹ́ ẹ̀rú ni mo ṣe nǹkan tí ọkùnrin yẹn ṣe kí ló máa ṣe. ká ní wọ I rebuke it in Jesus name o ṣe máa ṣe irú nǹkan lẹ́yìn ìwọ ò lè ṣe láyé láyé láyé àti ẹ̀ lọ́mọdọ̀ débi tá a máa ṣe é. àmì táwọn èèyàn gbé ilé ìṣẹ̀lẹ̀. ó tún bá lè hapun kò ṣẹlẹ̀ tí mo dẹ̀ fẹ́ bí ìdòdórúkọ ọlọ́run kò lè a máa padà sí court ní ibi tó ti tún wá pọ̀ a dẹ̀ máa separate jẹ́jẹ́ tí ti máa ṣe máa lè jẹ́ èèyàn lọ́rùn. àtẹ̀lé hmm. rẹ̀ ọ̀nà kí mo ṣe fún ẹ tó ti bínú gan pé ọ̀pẹ́ olùdarí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀. ṣèbí ilé ẹjọ́ ló ti sọ wá fún tó bá kú kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a máa padà lọ sílé ẹjọ́ wọ́n dẹ̀ máa ra separate wa jẹ́jẹ́. ojogun mo rò ó lẹ́yìn tí àwọn ìtẹ̀wé pé kò sí nǹkan tí wọ́n ṣe fún tó lè pàdà mo pèsè lóòótọ́ pé ìlú ìfẹ́ òótọ́ yìí. mo wá jókòó mo wá pa ẹ̀rọ lọ́wọ́. ọ̀rẹ́ kí ló wá pọ̀ mo máa rí yín kẹ̀ ẹ̀yin jèjì kan ẹ̀kan jókòó bíi lettuce spray báyìí ló ń ṣẹlẹ̀. sí nǹkan tó wà ń gbà mí ní fẹ́ ká máa dá àjọ let me just to the point mo ní àwọn già qui tutti manager ọmọ tó ń ṣẹlẹ̀ yẹn ti fẹ́ kó tẹ̀lé tó bí àgbẹ̀ ìfẹ́ trust yàrá tí mi lè fẹ́ kó rí bẹ́ẹ̀ torí tó ń ṣe tó wà lórí financial insurance náà wọ́n pè pé ẹ̀yìn ọ̀rẹ́ mi náà ni mo lè pè tí mo lè san owó fún lọ́wọ́ ìṣègùn tí ó múná àjọ máa sọ̀rọ̀ lé mi fún ìgbà this point mo ní láti ṣe ẹ̀yọ̀. nǹkan tí ẹ ṣàǹfààní lè. ẹ ká pàgbé pàgbé wá sí hospital tí wà ní kò ṣe kí tí ìyá rẹ̀ wá kẹ́lẹ̀ wà rí fàlẹ́ sí difficult fún mi láti ọ̀dọ̀ fẹ́ ṣe lóògùn ẹ̀kọ́ ìdí ìṣètò ìjọba ìjọba I just need to do this just do this anyway ẹ mọ̀ pé kíní ó wà absolutely against the ethics of my job and eh, bí mo lè ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ sọ pé kí n ṣe I don't think I can do it. Um, doctor o sori iṣu tó wà lẹ èmi fún ara mo ti explain fún mi mo jẹ́ kó lè wípé obìnrin ọpọlọ wọn dàbí ọpọlọ ògbọ́sìn mi ó ṣàǹsọ wípé nǹkan tó lè fẹ́ àrègèrè ìwọ fúnra ẹ̀ your own profession mo mọ̀ pé ó expert expert ni ó lè ṣe n tó fẹ́ ìjẹ́ ká ṣe fún tó bá jẹ́ wípé nǹkan tó máa ṣẹ́tù ọmọ ènìyàn jẹ́ ká ṣe fún ó ti sọ pé wọ́n sì dókítà ní ọgbọ̀n wa kò dẹ̀ kúrò báwọn yẹn pé ẹni tẹ́ gbé wá yìí o ẹ tẹ̀sẹ̀ lébọ̀ èmi náà ti dúró àti babaláwo ifá ló ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí so ìwọ ni ẹsẹ̀ ilé báyìí. ẹsẹ̀ ilé lè mi tí àwọn èèyàn bá ti gbé lọ́rọ̀ tèmi kémi gbé fájọ rẹ̀ tó sọ pé ní tẹ́ ẹ gbé o n tá a ṣe n tá a ṣe lójú ìyàwó ẹ̀ nìyí ẹ jẹ́ ká mú inú ẹ̀dùn jẹ́ ká gbà ṣe. ok um, anyway nǹkan tó ṣẹlẹ̀ ni pé i will do it but ẹ kàn ẹ kàn try kẹ mọ̀ pé whatever ti bá ṣe é sìn it's off record um, kò sí nínú medical record mi at all so nǹkan tí bá ṣe báyìí ẹ ṣàmọ̀ pé ọ̀fẹ́ lọ but I will do it I will do it at the back of my heart is off record kò sí nínú pé wọ́n pè yàn wá hospital ní àbí nǹkan kan you understand nǹkan náà sọ wọn mo mọ bí mo bá máa ṣe yẹn ìyẹn náà wáyé kò wáyé kí gbogbo yín fi kójú omi lè yàn ọlọ́mọ ayẹ kí ti dùn sí níwọ̀n pàtó tí ló bàbá ṣe. ẹjá ṣe fàájì ẹjá tàbí ẹ̀rẹ̀ wá lé mi tí gbogbo yín dẹ̀ dúró bíi kíní báyìí. Ah! mi understand ẹ jẹ́ fàájì lọ́jà rẹ̀ a máa ṣe yẹn ọ̀rọ̀ obìnrin ò lé tó yẹn kékeré. the doctor. ẹ jẹ́ fàájì. àwọn tẹ̀ ń rí ìkan ló patient tí ó làwọn láǹkà bẹ̀rẹ̀ ṣe ń wò yìí ó ṣe pàtàkì sí mi ju góòlù lọ hmm? ẹ̀mí rẹ̀ wà very very very important ẹ jọ sáà mo ti gbìyànjú gbogbo agbára mi mo dẹ̀ wá discover pé problem ẹ̀ òun ṣe abẹ́rẹ́ àtòògùn ìdílé tí mo fi wò ó pé ó yẹ kí n fi ẹsẹ̀ létọ̀. òdélé kú olóòrùn tútù là bá lé olúwẹ̀rí dídẹ̀dídẹ̀ báyìí ní ìdẹ̀já lálálẹ̀ òde ó dẹ onígbọ̀n ló fi bímọ tiẹ̀ lọ́pọ̀lọpọ̀ yàtúrú ó di àrẹ̀ṣà ọmọ bímọ tiẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ wo ara tí o lè bí agbádá àti pándọ̀rọ̀ tán ọba mórí ọmọ tí wọn wọ́n sì dàkúdà eléyìí tó gbé wáyé ara ó tù ara ó dẹ̀ ẹ kò ní lé kókókó wọn bí ogun ẹja mélòó mélòó olúwe ńlá ti ṣe ṣùgbọ́n síwájú ohun gbogbo ìyá kọ́kọ́ mọ́bi tọ́rọ̀ bí ti ṣe arákùnrin mo wá àlàáfíà rẹ wá àlàáfíà tó àwòfin lọmọdé wo dídí ayé o àwòfin làwọn àdàgbà ń wòrùn ọ̀sán dandan ẹja ńlá bá sọ àrílẹ̀ òwò bí kọ̀ǹkọ̀ bá sọ àrílẹ̀ òwò funfun bá dáwù nílé àwo àlà funfun gbòó kọ́lẹ̀ lẹ́yìn àwọn yẹyẹ míì ẹ̀là ah, ah. ah. oh. dókítà wàhálà wà o wàhálà ńlá ni o ṣé o lè tó gbé wáyé mọ̀jẹ̀ ń tán ayé ní bẹ nídìí ọ̀rọ̀ rẹ̀ hmm. ayé ẹ̀ náà mọ́ná yẹ anagbalagba paraki ayé ẹni àkàǹkà tó ara nífẹ̀ẹ́ ah ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ ìṣayé o dókítà o sọ orílẹ̀ yìí mọ̀ jẹ́ kí mi ò tó àwọn ayé wọ́n ti pín irun rẹ̀ tán wọ́n ti pín tán ṣùgbọ́n bẹ́ẹ̀ kan wá fẹ́ bí ó kú ń tá a ṣe wà torí ẹ̀mí rẹ̀ ti mì lóńdó lóńdó báyìí kò jù ṣẹ́jú kan wọ́n ti pín tán kí ló fẹ́ ṣe báyìí ṣé pé ń tá a ṣe wà á rúbọ ni ẹbọ kàǹkà tí í kagun láyà ìdí táwa fi ń pèlè ẹbọ kàǹkà tí í kagun láyà ni pé èròjà rẹ̀ á mọ̀ ọ̀pọ̀ dáadáa ṣùgbọ́n bá a bá ti lówó kí ló dé tá a rù bí n bá ti wá parí iṣẹ́ iná tí mo kò lọ́tọ́ ó dì kó orí ìgbà mẹ́ta níbi táwọn ìyá mi ọ̀ṣàlàjọ́ lóòkù ló ń ṣàlàyé tí wọ́n ń gbé ẹ̀yìn ta ló sún wọn talẹ̀ jẹ rẹ̀ ta lè kejì rẹ̀ ta ni wọ́n tó ń fọ̀rọ̀ domi tó rọrọ̀ tí wọ́n sún mọ́ra wọn bí wọléwọ̀de tó lè gbé kínní òun ló gbọ́dọ̀ gbé èmi èmi náà ni èmi mo súnmọ́ èmi ìyàwó ẹ̀. ìwọ ló súnmọ́ ó ti tán ibi tá a fẹ́ gbin obì sí obì ti lẹlẹ̀ wúlẹ̀ àwa ni kọ́mọ̀ ṣàfihàn ẹ jẹ́ ṣe ní kankan kan bí ìwé kankan ẹ wò bí n bá parí iṣẹ́ yìí bọ́ọ̀ bá ń gbé lọ bó ti ń gbé lọ tó ní bá wà ti gbé ní kórìíjà lẹ́jà láì tó ọba ẹ̀ lè fi ní kòkó lẹ̀ ẹ jẹ́ pé wọ́n ti gbà nù wọn wọ́n ti tú lẹ̀ ibẹ̀lẹ̀ ní ọkọ rẹ wà wọ́n sá gbé bẹ́ẹ̀ bọ́ọ̀lẹ̀ kó gbé kòkó kó ọmọ gbé wọn ṣùgbọ́n tá a bá débẹ̀ bá ọba ti gbá kókò ẹlẹ́ni gbẹ̀rù o. Ah ẹ lábì ti gbà nù mo wí tèmi o. oṣù ọ̀pẹ ah, ah, ló ṣe ní ọkọ mi ìlú ìfẹ́ kí nǹkan ṣọkọ mi mo máa bá gbé ṣé tí má ṣàṣì débẹ̀ tí má ti bá kòkò tí má ti gbé kòkò yẹn ara ọkọ mi máa yá. ó ti tán ti yá ó yá ó yá ó yá ẹ̀yin kẹ́ ẹ mú ara ẹ ṣe pápápá ó yẹ ẹ ẹ ṣe kọ́mọ ẹ ṣe kọ́mọ sọ́mọ́sá ẹ lọ rè kó wá ẹ lọ rè kó wá ká ṣe èròjà ká ṣe èròjà ẹ ó yá ó yá ẹ ṣe kíákíá o ẹ ẹ mọ̀ pẹ́ o ẹ mọ̀ pẹ́ o ẹ mọ̀ pẹ́ o kò pọ́síbù obìnrin bíi tèmi mi lè ṣe Máyọ̀wá tó bá jẹ́ ìwọ ni ṣé ìwọ lè gbàrú ẹ̀. kí ló dé ṣe báyìí ọ̀rọ̀ wo là ń sọ ìná you know these people they really need this job wọ́n lè ti sanwó sí àkáǹtì ṣé wọ́n expect kí n máa dánwó padà ni. why can't you. Why can't you return the money for God's sake? Kí you my own one. Eh? I can't. You can't. You know we need this money. Okay, okay, tell me. Tabada wo ya para si. Bra ti fẹ́ mi. Ibo la ṣe rówó. She she tan she. She yìí ṣé kò pé wa wa now. I can't do it. I'm telling you I just can't do it. Mi ò lè ṣe. If you can't do it, then you what else do you expect me to do? No, just tell me. Kí ló fẹ́ kí èèyàn kó wá fún akóbìnrin kábà òṣìṣẹ́ ìgbọ́dọ̀ pé kàdé wọn padà kó pọ́sibù náà ṣèbí kò ní ká iṣẹ́ ni wọn láti wá wà kó wù kó wà láàrin ọkọ àti ìyàwó ṣókò máa wá ní we don't have problem with that gbogbo nǹkan tó kọ̀ máa ní pé kókó wá kàdé iṣẹ́ wọn ó lè sọ pé ó lè ṣe ó lè ṣe ó lè ṣe ó lè ṣe what what kind of attitude is that and you know we need this money. kò mọ yọ wá nínú lówó tá à ń sọ̀rọ̀ ètò lè tó lè we don dey money kí nǹkan tó ń wọlé ẹ̀ tán wọ́n ní mi ò lè ṣe mi ò lè ṣe ni mo sọ fún See whatever tó bá wù kó lè transpire láàrin ọkọ àti ìyàwó ìyẹn nǹkan wá ti yẹ owó la need and now the money has been paid into our account ṣe I expect ká tó máa dá this is not right. It's not right, man. No, we can just try. Hmm? Ronke ó ṣe nǹkan tó tó yìí níbo ló ti rí owó jíjẹ àwa mẹ́rin ni bàbá ẹ̀ fẹ́ èmi dẹ̀ ní kẹta kò má sí ìtòpa bàbá ẹ̀ nù wá ìgbà tí kú ọlọ́run dé lómi lọ jọ̀ọ́ ọmọ mi má má bínú ọmọ ọsàn ló ń kó ń kó báyẹn èmi ò ń ṣèyá àyà o Ronke lẹ wá sọ fún ẹ tọkọ ẹ bá lé ẹ jáde kò sí àyè ilé moṣú ilé ọkọ mi o tó láti kékeré mi tí bàbá ẹ ti fẹ́ mi ilé ọkọ mi lọ ṣó ti yẹ bàbá ẹ má bínú ẹ jọ ṣùgbọ́n èmi àti ẹ á nínú fún ọ. ẹ má bínú. Mr. Mrs. Madam. Uh, Thank you so much. Màá tún sọ Um, nice working with you. Look out, sir. All right, sir. Báyọ̀ Báyọ̀ Báyọ̀ ẹ̀mí ló mú ẹ̀mí ta mọ́. N ò ní fojú sunkún rẹ̀, n ò sì ní wáàdì. Torí mo bàtọ́ ọmọ ọlọ́mọ jẹ́, ẹnìkan ò lè bá tèmi náà jẹ́ ẹnìkan lè pọ ọmọ mi máa ń lọ ó ti dẹnu tó wá lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí èmi tó wò yìí èmi ò ní oléyàwó rẹ lọ o èmi ìbáyàn léyàwó lọ dípò tí wàá bọ́ ọmọ tí mo bí tí wàá ní kó léyàwó rẹ rárá o n ò bọ́ ọlé lọ o n ò ní ọlé n ò sì ní ọgbà ntọ́ bá ti sí ọ̀nà àwọn ọmọ àmọ́ ọmọ kan lẹ́ka tí mo sì sọ fún ọ lónìí wọ́n ní wọ́n bá kọjú sí ọba yìí kọ́ ọ̀tá tó bá kẹ̀yìn sí ọ kọ́ ọ̀tá tó bá kù wọ́n nìkan báyọ̀ kọ́ bí wàrà rẹ̀ tó bá jẹ́wọ́ ni ṣó máa gbọ́ tó bá jẹ́wọ́ ni tó bá jẹ́wọ́ ni ṣó máa gbà tó bá jẹ́wọ́ ni ẹ̀sọ́ láyé yìí o ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́ o tó bá jẹ́ wọ́n ni ṣó máa gbọ́ tó bá jẹ́ wọ́n ni tó bá jẹ́ wọ́n ni ṣó máa gbọ́ tó bá jẹ́ wọ́n ni ẹ̀sọ́ láyé yìí o ẹ̀jẹ̀ àṣẹ jẹ́jẹ́ o. mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gbogbo ipa tó kù pátápátá nínú ilé yìí. jẹ́ o torí tó gírí ti ọ̀pá la aláàgbà àti ìlànà wọlé jẹun ìwọ lè jẹ. ọ̀rẹ́ ah, ah. ẹ jẹ́ kí n sí ọ̀rọ̀ àwọn yìí. ibi tí máa pa ẹ̀gàn o. pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ah, wáò. <clears throat> sori torí mo kí máa ń sinle ni bó bàtẹ máa ń tó máa ti dé láti ibi iṣẹ́ máa ń ṣèyàn dáadáa béèrè lọ́wọ́ àwọn tó ṣiṣẹ́ tó kù bí mo ṣe máa ń tọ́jú wọn lélẹ́yìí so ojú òkòkò jẹun kó enjoy ara ẹ ṣe ilé yìí ò pọ̀ jù ah. bẹ́ẹ̀ ó ah. ní sanwó. Ah, ẹ má jẹ sọ ẹ má sọ wá tèmi mi lè pa mí. <laughs> jẹ́ńbẹ́ fún mi jẹ́kí jẹ́ fún mi. ẹ ẹ ẹ ní ọmọ mi máa ń sọ. kí ló ń ṣe jẹ́ńbẹ́ bó ló wà ń bẹ̀. pẹ̀lẹ́ máa ń sìn. ọlọ́run. <laughs> ìpẹ́ da fún yàn. pẹ̀lẹ́. báwo ló ṣe rí lẹ́nu. ọ̀tá yẹ́rìyẹ́rì. pẹ̀lẹ́. pẹ̀lẹ́. Um, láwọn ọ̀rọ̀ kan tí mo máa tí mo ti fẹ́ bá ẹ sọ ṣùgbọ́n kí n máa ń wà àmọ́ nísìn ọlọ́run dẹ̀ ṣe àyè wà fún wa láti sọ. èló ni ọkọ mi máa ń san fún lóṣù. Ah, ṣé owó yẹn ó kágbó káta àkàn ń mọ ni ó ká àkàn ń mọ ni. oyinbo need help. pẹ̀lẹ́. madam. sórí owó tí ọkọ mi ń fún ẹ mo ready láti bẹ multiply but on one condition tó bá lè ṣe tí mo fẹ́ gbé fún mi. lẹ́yìn fire. sọ pé kí n pa ẹ̀ tẹ́ ẹ bá ti ní kí n pa kò síṣẹ́ tẹ́ ẹ rán mi tí mi ò ní jẹ́. ṣùgbọ́n ètò ń jẹ́ dúpẹ́. mi ò mẹ́ni tó ń jẹ́ dúpẹ́. Ah, ah, well no problem kò bá ti mọ ẹni tó ń jẹ́ dúpẹ́ a jẹ́ wípé iṣẹ́ tí mo fẹ́ gbé fún ẹ àtọwọ́ tí mo ní lọ́kàn pé mo máa san fún iṣẹ́ yìí ìlú nìkan sí ìlú yìí àwọn ọlọ́pàá sọ wọn náà ìṣẹ̀lẹ̀ máa gba twenty three ẹ̀rọ. ẹ máa ẹ ọ mo lọ dúpẹ́. <laughs> now straight to business. Musaye, mo fẹ́ kí o máa bá mi mójútó gbogbo nǹkan tọkọ mi bá ń ṣe. Kó o máa fún mi ní information gbogbo tẹ bá ń rìn sí. Lọ́sàn-án ni lálẹ́ ni gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pátápátá mo fẹ́ kó o máa fún mi. Ọkùnrin kìí ṣe pẹ̀lú ẹni lásán. Ṣé rí fóònù yẹn? Ó ti di tiẹ̀ yìí láti ṣẹ́jú yìí ni. <laughs> ṣé orí fún yẹn o lè record voice Put hmm. the record video ṣókè ó máa ní mo My máa ma ṣe. àmọ́ mọ́ tí wọ́n ní mọ́. mo mọ̀ ọ́ lò mọ́. máa kọ ẹbí. àmọ́ mọ́ lò mo mọ̀ ọ́ ní ah, òsì <laughs> èmi náà jáde <laughs> mo mọ̀ ọ́ so this is now yours Thanks for àìwọlọ ayé mi ti da fóònù funfun. pẹ̀lẹ́ mo fẹ́ kó ṣiṣẹ́ yìí dáadáa kó má rẹ̀ sí ilé kó lè má rẹ̀ sí tìlẹ̀. màmá padà gbogbo ibi tí ẹ̀rọ mi ṣẹlẹ̀ pàtàkì tí mo bá jẹ́ fúnra yín lọ́wọ́. bá béèrè lọ́wọ́ ẹ pé ṣó ti rí mi sọ pé òun ti rí mi. kí ni mo wí. ẹni tí àwọn màdàmú tí wọ́n bá béèrè lọ́wọ́ mi pé ṣé mo ti rí kí n sọ pé not at all. ọ̀gá má bínú what is their condition? ṣé wàá kẹ́. three four. jẹ́ wọ́n ni ṣó máa gbà tó bá jẹ́ ni.